بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم باب قدر الصلاه التعظيم عن جابر بن عبد الله أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا يجلد أو لا يجلد أحد فوق عشرة أسواق إلا في حد من حدود الله ألا بخير أتوالدك التي جمعنا محمد صلى الله تعالى عليه وسلم ومن كي يبسوا أبسوا كتبوا أسوا بكاتي أنا olùdíwọ̀n ẹgbẹ́ amúlẹ́lẹ̀ fi bá rí fún lọ sí gbọ́dọ̀ kẹ́lẹ́ sí òní ó sì التعصيب ضعف الفكر وضده الحد قالوا أجل جائزته حد الحد إليه جوار أقوى يشير بقوة السنة إتي إن في السيارة وعلى lọ sí ti pé ìjìyà ẹ̀rẹ̀ tó bá ṣẹlẹ̀ bí èjì ẹ̀ṣọ́ra fún wa nípa ìṣẹ́ ẹ̀rẹ̀ tó ṣe sí náà ọlọ́nà ní fún ara rẹ̀ ní ìpínlẹ̀ pẹ̀lú bá ṣe sí náà báyìí báyìí báyìí ọ̀nà kí ẹ̀ṣọ́ gbà rí ẹgbẹ́ mi ń dá ti kà fún wa nínú ẹ̀ṣẹ̀ tó bá ṣẹlẹ̀ ọlọ́run ọba lọ́gbọ́n nípa rẹ̀ pé kí ni a bá ń jáde báyìí báyìí báyìí kò ní ẹ̀mí bá rí gẹ́gẹ́ ẹ̀ṣẹ́ ẹni bá wọn sí ọlọ́run aláṣọ náà wọ̀ tààlà ẹ̀lú rẹ̀ kò ní ẹ̀bá wọn sí báyìí ní ẹ̀ṣẹ̀ bá rí yóò mọ̀ máa ìgbáwé yìí èyí tí ọlọ́run aláṣọ náà wọ̀ tààlà وإلى ظلم وإلى لكن على محمد صلى الله عليه وسلم ولو عمره وما بني التعظيم أما بني الحج وأما التعظيم ولو عمره وإني يما يستكتني شيء لا توصية ولو الله سبحانه وتعالى gbé ìyà kan pàtó rẹ̀ fún ọ. لكن ذلك من الكفر وموصول إلى مصلحة المؤذن ومن يندال الملكي فقد تاريخ من تضرب ومنتصر كأن التاريخ إذا كن التعصيب صد يوان المكان فقط ربا بله والبيع الذي بدأ tọmọ sílẹ̀ tí ó fẹ́ bá rí ọlọ́run bá rí lọ́lá ní bàbá ní ẹ̀tọ́ àti ìgbọmọ rí ṣùgbọ́n tó ń bí wọn bẹ fún bíbá rí ìṣọ́ṣe orí tí bàbá ń bá wọn jáwọ́ bí wọn bá rí sí náà bá rí gẹ́gẹ́ bí àwọn àlejò iṣẹ́ ayé òwe tọmọ sẹ̀ láti rí ẹgbẹ́ rí ìbáwí tí yóò bá rí ọ̀hún ọlọ́run lè wọ́n ti sọ pàtó owó oṣù kàrí ní báyìí àtúnyẹ ìgbẹ́wà ń bẹ tí yóò gbọdọ̀ kọjá rẹ̀ lábẹ́ títẹ́ bá wá kọjá rẹ̀ mọ́ àkójú tó ń tọ̀ sí náà wò ó ní báàbù ìgbésọ̀ rẹ̀ fún wa. حديث يوم الخميس والمحمد حديث أبو بكر الأنصاري رضي الله عنه Karena محمد صلى الله تعالى عليه وسلم قيل لا يجدد أو لا يجد أحد ẹnìkan kò gbọdọ̀ ná ẹnìkan àbí wọn ò gbọdọ̀ ná ẹnìkan torí kúṣẹ̀ ẹ gbọdọ̀ ná ọkọ̀ olùdarí tó bá fi sẹ̀ lẹ́sẹ̀ ló ń kó káàkà sí ẹ̀bá mi ìbáwọ̀ kò gbọ́dọ̀ ju ẹ̀ka mẹ́wàá ilẹ̀ fi láti ìrìnàjò lórílẹ̀ àyàfi tí ó bá mẹ́wàá lọ́wọ́ gẹ́gẹ́ bí àìsàn ìṣọ́nà ọmọ ìlú wa dáadáa. Màkàlùmọ̀ àyàwó ìṣàkóso bá ìṣàkóso ń kàwé sí òní tó jẹ́ láti ní pẹ̀lú ìgbà àwọn àbáwọ̀ òwò àwọn yang yẹn. Hàkì ní pẹ̀lú ẹ̀sìn dáadáa ní àbúrò ẹ̀kọ́ tó ń ṣe ẹ̀sẹ̀ káàkiri dára wọlé ní àwọn káàkiri tó ń bẹ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá káàkiri ẹni tí ó bá bá àti ẹ̀padà yóò kọjá níta ní àwọn káàkiri tó ń bẹ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá káàkiri ẹni bá jẹ ìdájọ́ ìdáwọ́ ní àwọn káàkiri tó Karena tí wọ́n jẹ́ karena kánà asal pé àṣàwọ̀ pọ̀pà. Náà wọ́n fi ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá. Hájú àwọn tí wọ́n ń dá àwọn ayé lọ́dọ̀ àwọn náà ní ti ẹ̀mí ìgbẹ̀sùn ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àti ìgbẹ̀sùn láì ní ìgbàwé. Náà wọ́n fi ní ọjọ́ láàrin sọ fún akéèké pé ẹ̀rẹ́ bàbá ẹ̀rẹ́ ìgbà ẹ̀rẹ́ ìṣà ẹ̀rẹ́ ọ̀gá ẹ̀rẹ́ ọ̀gá ẹ̀sẹ̀ta lọ́fẹ́ inú àwọn tí ẹ̀sìn kí ọ̀gá kọ́ ọ̀gá wọn ní títí ọ̀gá gẹ́gẹ́ nínú àsìkò tí wọn bá tuntun náà nínú àsìkò tí wọn bá jáde nínú ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn nínú àsìkò tí tí wọ́n bá pààyà nínú àsìkò tó yẹ pé wọ́n ò wọ́n sí ọ̀gbọ́dọ̀ àwọn ọjà ẹ̀wà lọ sí wọn ṣe hajj ṣẹ̀ṣẹ̀ mẹ́ta àwọn sí wọn tí ẹ̀ṣẹ̀ tó ń kẹ́lẹ̀ ṣé wọ́n lè fi láàyè tí wọ́n máa wọ́ ọ̀ṣẹ̀ lọ́wọ́ yẹn lábẹ́ àgbọ̀ yìí àwọn òní tọ́bá fẹ́ bá wọn ọmọ wa òní kì í sí pé ìfẹ́ ẹ̀tọ́ wọn láti bá wọn ní àwọn àbá ní yóò dáadáa àwọn òní ní ìfẹ́ ẹ̀tọ́ wọn láti bá wọn ní àwọn tíṣà léèrè tó bá báyà ló ní ìṣẹ̀lẹ̀ ẹ̀tọ́ wọn ni wọ́n gbà ní ilé ẹgbẹ́ ìgbọ́dọ̀ ní ṣẹ̀rí àwọn ọ̀dàgbẹ́ ìbámu láti bá jẹ́ pé tẹ ẹgbẹ́ wọn kó sí ìṣẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n ṣe tí ṣẹ̀rí àìlè ti yà á lè fún láàyè ìlànà ìfọwọ́pọ̀ àṣọ̀rọ̀ àṣọ ẹ̀ gbọ́dọ̀ ní apáta àgbà lóhùn yẹn nà mẹ́sàn lóhùn yẹn nà mẹ́jọ lóhùn yẹn nà méjì ẹ̀ nà mẹ́fà wọ́pọ̀ màmá لين ثم تقرأ وعطاء الحديث أنا أعطاك لي أنا يقول حتى يشوف إيه بس الجنابة وفجأة النبي صلى الله عليه وسلم قال لي انقلب في مرحلتي تقول مش الأسلام طلب من الله وحده حكوا بك في مادة تلك حدود الله فلا تعتدوها من تعد حدود الله إذا ولا تكون الآية ولذلك حد الله حوامل الله ونواهيه ومن طلب من قدسه طلب من المسجد أبي طلب لي المسجد طلب berapa yang bingung ini, mana yang lórí ìtura kejì ní kíkàtí àdìyẹ àwọn àgbà yìí ní kò tọ́ fẹ́ni tó bá ní agbára àtìgbà ọmọwé ìṣẹ̀lẹ̀ àti agbára àtìgbà ọmọ kejì lọ́wọ́ kò tọ́ kó lọ ń tọ̀ ọ́ àbí tí bá jẹ́ nítorí ọlọ́run ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ ní ó ìgbà yìí kò ní ká mọ́jà mẹ́wàá bá rí òbí kẹlẹ́ sí ọ̀fẹ́ lọ́mọ kí lọ́mọ yìí sí òkírun rẹ̀ àìkírun àti òfin ọlọ́run lọ́dọ̀ máa hàn ní mẹ́rin tí ó bá kí inú ìwọ ẹ̀rí máa ń tẹ̀ ẹ̀rí máa ń tẹ̀sí ẹ̀rí máa ń tẹ̀sí bíbí ó lè bẹ́ẹ̀ lórí ẹ bá sọ̀rọ̀ pípé lórí ẹ ẹ̀kẹ́ láti kàn tó kó torí ẹ̀rí máa ń torí ó tẹ̀lé ẹ̀ẹ́fẹ́ pé ó sẹ̀ sí òfin ọlọ́run. Bọ́lá, òṣàkà náà ti ní ẹwà alẹ́lẹ́ fẹ́ǹtì ẹbí ìwà ìwà. Mo ní kó ó máa pẹ́ tí kò péjì, ẹ pè wọ́n ní àwọn ẹ̀sìn tí ẹ bá ti kà lẹ́sẹ̀ nígbà nǹkan tàbí ẹ kó má sì lọ sí láti fi kiri yá ẹni ìwọ̀n ní ìgbà àgbà mẹ́ta ọlọ́run. Ìwọ́n ti ní kí ẹ máa náà mẹ́wàá. Wọ́n ní àǹdá lórí ẹ̀tọ́ ọlọ́run tí ò fẹ́ sí ìkójẹ́kójẹ́ láyé. Ó lè sùn náà kí ó gbé ọjọ́ ẹ̀tọ́ ọlọ́run àwọn ẹ̀kọ́ ọlọ́run láti rí. Yàtí torí yóò rí abẹ́ náà, ọwọ́ ọkọ̀ ọgbà náà lọ́wọ́ ní àkọjá ẹ̀ka mẹ́wàá. Ilé sì ní ẹ̀ka ìjọba ọba. Ìtumọ̀ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ متعلقات مأمورات ومنهيات الله itu bertinggal tolong sering Habib tolong dia anak sering itu dia tawi itu dia pun itu tawi kita sedok kita mau dia lewat jika sini kau kembali dia kalau kalau dia bertinggal sungai sejarah ini dia lawan dia Allah القيم رحمه الله على أن عطاء فيه بينهم الله يوم الخميس فلما يكون شرفان يتكلم بسبب الشريعة في ولاية كفاءة يصور ولاية ورحمة الولاء يسمع بعد الولاء ọtí náà ní ẹsẹ̀ tí a tọ́lọ̀ ọba gbé kalẹ̀ lẹ́ni tí ó ṣe é lókèrè jùlọ موتنا مهمنا ومتكلم بالشباب والفرقة ألا تنقص الدين الدين لا يعرف ألا يعرف ẹnu ada yang kan pé kéèké lásán wọn yang nípa sísè wọn wá jẹ ìlúkọ ilé ìkọ ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ ọ̀dọ̀ ọlọ́pàá ní ìlú wa àlùyá lórí kẹmọ tó wọn wà nínú ẹgbẹ́ orang tí ọkọ lọkì lórí orang ẹ ọdọ lórí Tuhan manusia Tuhan itu kata si Tuhan itu manusia Pada Allah balik Tuhan Tuhan ini orang sering tinggal Karena tidak kamu itu masih Di sini kami balai Tuhan itu setelah itu Setelah itu Saya akan ada dong Tidak ada dong Tuhan ini orang sering Tapi dia orang أفسده الدم يعني هو الله الذي يشوف الجدل ما يعرف كيف يجري المسلم إليه قال له الجنس أن يكون بقوم طالع لقد كنت لقد كنت من يعوق ومن يعوق طبعا يعوق الكويس طبعا أقول لك أنا Ibi ọ̀rọ̀ ẹ̀ ń gbogbo ọ̀nà ọ̀gbìn ẹ̀kú gbọ́dọ̀ sí ọlọ́run láwọn àyíká bọ́lá wọn fún ẹ̀rọ sí. So àwọn oníṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àkókò ibi láì záàtì. Síbẹ̀ náà wà bá mi ọ̀pọ̀ kì í záàtì. Ìgbàlẹ́ ìdẹ́wò. Bàbá ní ẹ̀rẹ́ mẹ́wàá tó ṣe ọ́fíìsì wa. Òun ló tó lọ. Ẹ̀rẹ́ mẹ́wàá ṣe àkàdé ní ah, ah, ẹ̀rù tí ò fi ṣe ọ̀gbìn tó fi ẹ̀yà ó ti wúlò fún un. Gbogbo káwọn ọba ti mọ̀ pé mẹ́wàá náà ni ẹ̀sùn kí làwọn ọba ti lọ èyí láyà náà mi èmi ọmọ àwọn wa lè má bẹ̀ ní ìlànà àwọn ọmọ bẹ́ẹ̀ ni ọ̀gá dẹ́sẹ̀ ní káàkiri máa dáwọ̀ ìyàwó ìyá náà láyà láti ìlú àwọn ìṣẹ́yìn tí ọba ti pọ̀ sí lọ́kọ̀ ọ̀rọ̀ ní ìlànà ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn àti máa gbé يبلغ بالتعذير مبلغ الأكل ìdàkẹ́sẹ̀ olórí ìdẹ́kọjá jẹ́ wọn náà kò ṣe sì náà wọ́n ṣẹ̀ṣẹ̀ kan lẹ́sẹ̀ lọ́wọ́ ọmọ ìrọ̀lá nígbà ìgbà rí wọ́n ti rẹ̀ nígbà kẹ́sì. wọ́n ní wọ́n ṣe ọ̀rọ̀ láti fi gba orí sí òkùnkùn tó ń sìn ga àkàrà ọ̀dẹ́ oníṣẹ́ ó sì bá wọn náà láti àbá mi ní ẹ̀yìn sílẹ̀ mi ní ìdíṣẹ́ ìpínlẹ̀ condition náà wà síbi tó bẹ̀rẹ̀. Ó ti wọlé sí condition gbọ́dọ̀ bẹ bá ẹgbẹ́ báyé ẹja ìwé ẹgbẹ́ báyé náà. Káàkà gba ìpadà báyé pé ó ti tẹ̀ náà. Ọlọ́run sì lè gbé àwọn àsìkò kápá ìlú àti ìṣẹ̀lẹ̀ ọ̀gá lórí lọ́nà wọn ó sọ̀rọ̀ àbá àpárọ̀ ní àyàkà ìyàwó kí nígbà lápá yàtọ̀ ní ìyá àbá àdìgbà owó ìyọ̀nà lẹ́yìn ní ọ̀pọ̀lọ̀ wá jẹ́ kí àwọn àmì lórí láwọn àbáyé ọ̀gbẹ́ tó ti ọpẹ́ tó sùn ní ọ̀gbẹ́ tó ti ọ̀gá tó ọ̀gbẹ́ tó ń pọ̀ sí ẹ̀wọ̀n àkàbá yìí ilé ẹ̀kọ́ olówó ní ìfẹ́ràn àtọ̀tọ̀ láwọn ìyẹn ó sì fi ìròjọ́ ọ̀dọ̀ ọ̀nà lórí pé

ó lè jẹ́ ọkọ̀ sí àwọn ọgbà mi gba wọn síyàwó ìlànà sọ̀rọ̀ àwọn abáná sí àwọn ìlú ìlànà ó ní agbára àti báyìí pẹ̀lú kódà ọkọ̀ wa lọ́dọ̀ owó lọ́sẹ̀ náà ìwé ẹsẹ̀ wọn ló sọ yìí tí ó fi hàn. kódà àwọn àbá àwọn ọmọ sọ ilé wọn àdúgbò sọ̀rọ̀ yà ẹ̀jẹ̀ kọ́mọdé ilé kọ́mọdé wọn ká sọ àwọn ọmọ náà sọ ìgbòdò náà gbọ́dọ̀ ọ̀rọ̀ ọmọ gbọ́dọ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ yóò kó tí gbọ́dọ̀ kẹ́kẹ́ pé ọ̀rọ̀ ti dára tó fi lọ sí òṣèlú yìí wọn á dá ìlà báwọn ẹni àjá ìsìláàmù ó ní ọ̀gá ní àfi ẹ̀ka sọ́ọ̀tà náà dá ìlú fún ọmọ sí àníyàn ẹ̀ka ẹ̀ka yìí fún alágbọ̀n àdéhùn yìí. وروضة المولد هذا صلى الله وسلم على عبده ونبيه وآله وصحبه وسلم سبحان الله وبحمده أشهد أن لا إله إلا الله